الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدوكف الوبا لنقص عليكم كأتجفون وقاوة نبوة محمد صلى الله عليه وسلم وقاوة له سوى صحابي النبي دوري وقنشمان تليلانا وشوفي رجال القيامة lọ́dọ̀kan mẹ́yọ àwa náà kó nù jọ lórí rẹ̀ yìí o. ká tó ta bitọ́kàn lónìí. ẹ rí i pé látàná náà ni a ti padà sínú jọ́ra táǹkà gẹ́gẹ́ bí ìṣe tiwa. àmẹ́yìn wọ̀ pé bàbá tó rí sálàyé rẹ̀ fáyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́nìkan bá jòkó kó wọn dàrú pẹ̀lú ògo ọlọ́run á máa ṣàlàyé o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí ò ní já lè ṣàlàyé rẹ̀ má rọmọgbé bá wa o torí náà kéèyàn ó kálàyé wá lórí ẹ̀ torí wọn máa wá pé bóyá nítorí tẹ́nìkan sọ ẹ̀rí sọ ọmọ wọn ti ń lọ kéwú náà wá ń ké tẹ́lẹ̀ náà àmọ́ bọ́rọ̀ kọ̀rọ̀ bá tún ti wáyé àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ yóò tẹ̀lé o wàrúdú dún ẹ̀lìmẹ́yà tún dá mẹ́rọ̀ ní àwọn àìsí pèsè pẹ̀lú ògbó ọlọ́run tí ò ní nífẹ̀ẹ́ nú pẹ̀lú ntọ́lọ̀ fún ní àmà nínú kéwú náà láì dáhùn ẹ̀ torí náà bó ti jẹ́ nù o. Alhamdulillah, alhamdulilayi àdúgbò fọlọ́ mi i'm a professor of law èyí ò nìkan kọ́ a barrister and solicitor of the Supreme Court of Nigeria ọkọjẹ ẹnikẹ́nìkan máa fi ń lọ kóòtù dẹ́rù bá o alhamdulilayi torí náà bẹ́ẹ̀ ni o ti máa nù káwa bọ́ sínú tíra يقول المصنف حفظه الله الشرح الفاني إليني àlàyé àwọn tí a تبسمك في وجه أخيك من أيسر الطرق للوصول إلى قلبه وإزالة ما قد يكون فيه عليك من حقد أو نهوه ẹ̀ríbi akéwúdé ni pé mọ́mọ́ ẹlẹ́jú máwọn èèyàn o ànábì ẹlẹ́jú e o sallallahu alaihi wasallam ẹ̀rín ẹ̀rín ànábì fi pàdé àwọn èèyàn àlùfáà ní kọ́ ọmọ wa rẹ́rìn pàdé ọmọ ìyá rẹ̀ yìí àkọ́dàǹfààní rẹ̀ pọ̀ o nínú ọ̀nà tó rọrùn kó o fi jẹ́ kí ìfẹ́ rẹ̀ ọ bọ́ sọ́kẹ́yìn kọ́dà bọ́ fẹ́ máa bínú rẹ̀ torí pé wọ́n rẹ́rìn afa ló súnmọ́ wa izalati ma qad yakunu fihi alayka min hiqdin aw nahwi kọ́dà gbogbo ìbínú ọ̀tẹ̀ tó lè ní sí ọ ńgbọ́ bá rí pé ẹ̀rín ni òfin pàdé òun afa ló súnmọ́ tìǹtìǹ bẹ ní ọkàn rẹ̀ ègéǹsì rẹ̀ ni. فلذلك أرشد الرسول صلى الله عليه وسلم torí dé yìí òun ni òjúṣe ọlọ́run kálẹ̀kùn kí a ti bẹ̀ bá nàbùwà muhammad sallallahu alayhi wa sallam ló fi tọ́ wa sí ila an yakuna wajhul muslimi basiman bashan li akhihi muslim ló fi ní mùsùlùmí tí ó bá pàdé ọmọ ìyá rẹ̀ rẹ́rìn-ín pàdé ẹ̀ tójú ká sí eléyìí ní lànà anábùa muhammad sallallahu alaihi wa sallam kódé yóò nìkan kọ́ gẹ́gẹ́ bá a ti kà sẹ́yìn. wàtàbàsómùhù sadaqatun lahu kọ́dà nẹ́bí ní ẹ̀rín ẹ̀rín lásán tó ń rí fi pàdé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí wọ́n máa kọ́ kalẹ̀ fún ọ pé ó ṣe sàárà ni. wa sallallahu alaihi wa sallam. كثير التبسم لأصحابه فقول النبي جوارين صلى الله عليه وسلم وني النبي ما ريني باديا وصحابي ريني lọmọ sábà wa yọnu àlékún yọnu ọba yọnu sí gbogbo àwọn sọhábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn lọgá tiwa nú ẹsìn o àwọn lọ́gá wa nú ẹ̀sìn bí sàábé bá wọ ẹ̀sìn wò ó torí wọ́tọ́ ọba tí ìgbàgbọ́ yé níta ń wí bí sàábé bá wọ ẹ̀sìn ṣe gíní ẹ̀sìn wò a máa ẹ̀sìn lọ́nà mi o àfọ̀nà àwọn wọ̀nyí o ọlọ́run ò sì ní wọ ẹ̀sìn o gbẹ̀ntọ́ bá fẹ́ wo òun ni ojú ọyá àti ọlọ́run ní dójú kẹsì ànẹ́gbà ẹ̀sìn ọlọ́run àti tànẹ́bì sallallahu alaihi wa sallam al-fawaid torí náà àwọn àǹfààní tá a rí mú ní kúkúrú al-ula alákọ̀ọ́kọ́ istihbabu tabassumi fi wajhi al-muslim àṣẹ̀ntó ní ládàá ni sunna ni kéèyàn ọmọ fẹ̀rín pàdé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí àsáníyà ẹlẹ́ẹ̀kejì أن تبسمك في وجه أخيك صدقة لك ọ̀rẹ́ rìn pàdé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí àtàrà ni fún ọ àrà ni ọ àsáàlìta ẹlẹ́ẹ̀kẹta أن كثرة التبسم كان من هدي الرسول صلى الله عليه وسلم bàbá wa béèrè pé kí ni lànà nẹ́bí bó lànà nẹ́bí ṣe ń gbèsè ayé ẹ̀ sallallahu alaihi wasallam wí fún wọn pé kásìrọ àná kásìrọ tàbí sùnmi káàlà mẹhàdì rọṣúlì sọlọlọ à ànábì máa rẹ́rìn púpọ̀ pàdé àwọn èèyàn o máa tújú ká sáwọn èèyàn ni o èé lejú o ànábì jòrí ni o sọlọlọ àlẹyìn wàsálà lọmọta àjáwá náà ju ànábì o wàsálẹ làhùnmá wàsálẹm ọbaàríkà àlẹ nàbíyìnà muhammad wàhálìhí wàsàbíhì àjùmáyìn. وإياكم